This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. àgbọ́yé alákọ̀ọ́kọ́ a máa rí níbẹ̀ bàyánù gíláàsì ọ̀rùmọ̀tì takọ̀tọ̀ yìí wàlìhìjọ́rọ̀tì. àlàyé lílágbára jíjẹ wọ àtàkọ́tọ̀ ẹ̀. ìmọ̀ ajáko lọ́dọ̀ ààrẹ ni àti ìmọ̀ ẹni lódì. yá ó lè pọ̀ nú ẹ̀sìn ìjẹ́wọ̀ rẹ̀ lágbára. ìkejì a nínú àgbáyé kejì dábàá ń bẹ̀ ni pé kí mùsùlùmí máa múra wọn lọ́tà kọ́ńdẹ̀dì sì máa yára wọn tó máa yára wọn lódì tí èsè ń torí òfin ẹ̀sìn ọlọ́run wọ́n máa kọ̀ fún yẹn kò ní jẹ́ kẹ́yìn wá lùjẹ́ náà lọ́rùn. ìkẹta náà àgbẹ̀ sábà nù hadith yìí òun ni pé ó di yíyàn yazulu bi mujarradi salam ọ̀rọ̀ tì. téèyàn bá ti sálámọ̀ síra ẹni tó dì mọ́ tókùn bá kọ̀ sọ́sẹ̀ mọ́ ni ogun di mí. kẹ́ni lè ti dáhùn sálámọ̀ kò síjà mọ́ ẹ ọ dáhùn sálámà tó tó ṣùgbọ́n kì í sẹ́nu rẹ̀ ọlá fún rẹ̀ dáhùn sálámà kò sí jà mọ́ náà nìyẹn ẹ yá tó gbọ́ hadith yẹn lẹ́ẹ̀kan wọ́n ní hadith yẹn ní anusu sálámílá yẹn ló lè mùsùlùmí ọ̀dọ́ bẹ́ẹ̀ ni tó gbà fọlọ́n àdìyẹ sọ́ọ̀rì mọ́ mùsùlùmí ń pọ́ kọ̀sálàt kọ́yẹ̀ mùsùlùmí ló dì nípa tayé tí wọ́n tó máa ma jujọ́ mẹ́ta lọ fàyín náà bùbá sọ́rọ̀ méjì tó ń yẹra wọn ló ti yẹun náà kì í bá ní ànilá wọn á sì kú òní bí kíni o òdodo máa dá máa àlà fìrọ̀ ní ìmọ̀ tí wọ́n bá dẹ̀ sì wà lórí òdì yẹn wà iná awọ́lẹ̀ ọmọ fáìlẹ̀ ẹ̀rí ẹni àkọ́kọ́ náà méjì tó bá tètè sẹ́rí ń bí òdì yẹ̀kúnù kàfàrọ̀ tẹ̀nánjú sáfòkòhó ìlfàì ìtètè sẹ́rí ń òdì yẹn tó tètè yára sẹ́rí yẹn òun lọ́lọ́run máa fi pẹ̀sẹ̀ sí rẹ̀ ẹ̀rí wà ní mẹ́ta aláfẹ́rọ́ méjì mọ́ táwọn méjèèjì bá wá kú lórí òdì yẹn lámúyẹ́ ní kò lálẹ́ jẹ́ nẹ́ta jàre án abàdà ìkíníkejì wọn níwà lòjẹ́ nà láéláé wà ní sẹ́lẹ̀mà alẹ́ tí kẹfà sálámọ̀ sí kejì bàbá àníyẹ́ kpala tàfìlẹ́mà tọ́wọ́ akọ̀tọ́dọ̀ wọn dáhùn sálámà ọ̀rọ̀ dàní àṣetánì ni màá dá èkejì ní yọ̀dà bẹ́rẹ̀ àwọn padà fún ìpèsè ìpele yẹn dẹ̀ sì fẹ́ fún jẹ. lábẹ́ pé òdì yíyàn kìí ṣe ìwà mùsùlùmí. láàrin ipa sọ yìí pé ìyẹn jẹ́ mùsùlùmí ó tán tó wá sọ yìí pé sàlàfíyù lòun fẹ́ni tó wà lórí ìlànà àwọn sàábé tí wọ́n láti àgẹ̀rẹ̀ fún ní lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam.